alhamdulillah ọpẹ́ fún ọlọ́run ọba wa alladhi arhamana bi sawmi ramadan ọba tó ṣàánú wa pẹ̀lú àwẹ̀ ramadan àánú ọlọ́run ọba làwẹ̀ ramadan bá dé ọlọ́mọsá ìsànú ẹni kọ̀ọ̀kan wa wassalatu wassalamu ala nabiyyina muhammadin àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kọba síwájú wa muhammad wa ala alihi wa sahabatihi ajma'in àti gbogbo àwọn aráalé àtàwọn sahaba ìlápapọ̀ ikhwatal iman ẹ̀yọ́ màyá nínú ẹ̀sìn islam ìtàfi bá ní sọ̀rọ̀ nírọ̀lẹ́yìn òun náà ni àmàlù sọ́wọ́mi Ramadan àwọn iṣẹ́ olóore tá a máa ń ṣe nínú oṣù Ramadan asọ́wọ́mu khairu kullu ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹjẹ́ lọ́lẹ̀ ìmà wípé Ramadan tá a wà nínú ẹ̀ tá ń gbà lọ́wọ́ yìí ọlọ́run bá fi òrè tọ́pọ̀ sínú ẹ̀ ká wá lo ìgbàláàyè ọlọ́run tọ́lọ́run ọba gbà wá láàyè wípé Ramadan tó bá wà láyé àwọn kan bẹnu sàárè yìí ọlọ́run ọba fún wa ní ìgbàláyè yìí káwá sin Allah nínú oṣù yìí nítorí pé bóṣù yìí bá ti tán kò sígbà tá a tún lè sin ọlọ́run ọba tó lọ́lá tó lóore tó ní ládá tó ní Ramadan ọlọ́run ọba Allah ń sọ fún wa nínú alukur'an ń ṣàlàyé fún wa bóyá tẹ́lẹ̀ ipe nínú oṣù tá a wà yìí a wà nínú oore tó pọ̀ ọlọ́run ní khairul lakum ọlọ́run bá ní tẹ́ bá gbáwẹ̀ orí ń bẹ ń bẹ wa an tasumu khairul lakum ọlọ́run bá ní tẹ́ bá lè gbáwẹ̀ orí ayé àtòrí ọ̀run ń bẹ ń bẹ in kuntum ta'lamun tẹ́ bá mọ̀ ní à ẹ̀ bá gbáwẹ̀ yìí dáadáa ọlọ́run bá ní orí ń bẹ ń bẹ o suratul Baqara lọ́lọ́run ti làámọ́lẹ̀ bẹ́ẹ̀ Quran two aya one eighty four wa min a'mal Ramadan nínú àwọn iṣẹ́ Ramadan òun náà ni ká gba àwẹ̀ pẹ̀lú ká mẹ́nu dúó ká mú abẹ́ dúó àwọn eríkèríkè ara wa náà ẹ̀ ká má jẹ́ òṣìṣẹ́kíṣẹ́ nínú Ramadan eléyìí ní jẹ́ ààwẹ̀ sọ́ọ̀mù kọlù ààwẹ̀ téèyàn ń gbà tọ́tọ̀ kàn wá tí wọ́n ń darí eríkèríkè ara ẹlòmíì ń gbà àwẹ̀ lóòótọ́ àmọ́ àwẹ̀ tí ń gbà yìí ẹ̀rí pé nǹkan fi bí parẹ́ ni anábìwá Muhammad sọ bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam anábì ní malam yada akọ́wọ́lẹ̀ zori ẹni tí ó bá fi ọ̀rọ̀kọ́rọ̀ lẹ̀ ìsọkúsọ èpè ọ̀rọ̀kọ́rọ̀ ọ̀rọ̀ ẹ̀yìn irọ́ pípa wọ̀lẹ̀ amalabi kọ́ máa gbàwẹ̀ pẹ̀lú àwọn sẹ́bú falẹ́sà lillahi hajjatun fi an yada ta'ama wa sharaba anábì ní ọlọ́wọ́n bá ní bùkátà sí ìfi oúnjẹ rẹ̀ tó fi oúnjẹ rẹ̀ lẹ̀ àti ìfi nǹkan múmu tó fi ilẹ̀ tí ò mu ọlọ́wọ́n ní bùkátà sí ìtumọ̀ ẹni pé ọlọ́wọ́n ní bùkátà sáwẹ̀ rẹ̀

pẹ̀lú pa àjẹ àmú gbogbo erékèrékè ara wa náà àwọn ni o ẹsẹ̀ ni o ọwọ́ ni o ojú ni etí ni o kámọ̀ máa fi sẹ́lẹ̀ wọn bá nínú àwẹ̀ eléyìí ni àwẹ̀ tó pé ọlọ́mọṣà sí ọrùn fẹ́ni kọ̀ọ̀kan wa ẹlẹ́ẹ̀kejì mi ní àmàlẹ́ Ramadan nínú àwọn iṣẹ́ tá gbọ́dọ̀ mójútó nínú oṣù yìí asọ́lá asọ́lá asọ́lá ká máa kírun ọ̀ranyàn lásìkò rẹ̀ ká máa kírun ọ̀ranyàn lásìkò rẹ̀ àwọn tabajọ́kùnrin dandan ni káwọ̀ lọ ẹ ráwọn tó bá jóbìnrin tí wọ́n bá wá mọ́sálásí ọ̀dà tí wọ́n bá sì wá òun gan ló lórí jù wọ̀sọ́ ìmọ̀bìdó ní sọ̀dá ẹ̀yọ́ miami kéèyàn máa wá lóun gbààwẹ̀ kọ̀ wá kírun àwọn àǹfààní ká má dá òtù pé ọlọ́run bá wò ní gbààwẹ̀ wọ́n ní kéèyàn máa gbààwẹ̀ kọ́mọ́ kírun ọlọ́run ò ní gbààwẹ̀ rẹ̀ kí ni ọlọ́run fẹ́ fà wẹ̀ sí òjíṣẹ́ náà muhammad sallallahu alayhi wa sallam anabi ni bayna rajuli wa bayna shiriki wal kufri tariku sọ̀dá nítorí àmà ipe kèfèrí léèyàn òun náà ní kéèyàn má kẹrùn fíkẹ́ òdẹ̀lẹ̀ àgbọ́yé tá ń gbọ́ nínú hadithi òun náà ní pé alkafiru la yasihu siyamu ẹni tó bá jẹ́ kèfèrí ààwẹ̀ rò lálàáfíà wọ́n sì ní àìkírùn rẹ̀ náà ló sọ di kèfèrí ẹni tó fẹ́rí kan fọlọ́ kí ló wá dé tí ń fi bí ìpanú fọlọ́ gbogbo àgbàwẹ̀ mọ́ ń tara ẹni kọ́dà àwọn tí wọ́n ń kí tí wọ́n ń jàn pọ̀ àwọn náà tún lẹ́sẹ̀ ẹ̀ṣẹ̀ tí wọ́n ní ẹ̀ṣẹ̀ tó ga pọ̀ ni kọ́ ọmọ gbà kọ́ ọmọ wá jọ̀rún pọ̀ kọ́ ọmọ pé àkípọ̀ ní jọlọ́run lójú kí ló ń ṣe tó dìde kírun lásìkò kọ́dà èèyàn gbọ́dọ̀ máa gbọ́ wà sí kọ́ ọmọ wá di lọ́wọ́ láti má kírun lásìkò bọ́ọ̀ bá ti kírun tó sì ń gbọ́n tí ń sọ yìí lọ́lẹ̀ kírun irun ṣe pàtàkì ju tó ń gbọ́ ìlọ ìbẹ̀ lọ́lọ́run ti ń sọ pé akírun jàrún pọ̀ tí ò kí lásìkò ẹ̀ yọ wọ̀ náà kó tó wà lè jẹ́nà tọ́lọ́run ọba fẹ́rẹ́jì nínú àwọn olóore tá a máa ṣe Ramadan yìí kẹsìlá tó nàwáfẹ́ kájí náfìlà wọ́pọ̀ náfìlà ẹ̀yìnrún kọ̀ọ̀kan tá nábi ní àmàyà ká mójútó dáadáa khasatan àtàràwì pàtàkì jùlọ irun tàràwì irun tàràwì yìí làmà ń kín jẹmọ́ papọ̀ nínú ramadan lẹ́yìn ramadan ò lè rí tàràwì mà anábi wa muhammad sallallahu alaihi wasallam anábi ni man qama ramadan imana wahtisaba gbogbo ẹni tó bá dìde lóru ramadan tó wá yan náfìlà nítorí ọlọ́ tó ń retí ẹ̀san lọ́dọ̀ ọlọ́ gúfẹ̀rẹ̀ lahu ma taqaddama min dhanbihi gbogbo àwọn àṣìṣe rẹ̀ ọlọ́jọ́ pípẹ́ àwọn àṣìṣe ẹsẹ̀ rẹ̀ ọlọ́wọ́n bọ́ sí parẹ́ fún rawahul Bukhari Imam Bukhari lọ́gbà wa àfàdáadá àfàdáadá tọ́lọ́wọ́n fi yí ẹ̀sìn nínú àwọn aṣẹ ládàá tá a gbọ́dọ̀ fi ṣeré nínú Ramadan ẹ̀yàn miami òun náà ni ká máa jíjẹ sàárì ọ́ darun mọ́jú ni torí pé nínú Ramadan sàárì wà sàárì Ramadan ọlá pọ̀ ń bẹ alibarika pọ̀ ń bẹ oore pọ̀ ń bẹ aláàgán fúnra rẹ̀ ọ sọ fún wa pé ẹ máa jẹ sàárì ẹ ọlọ́run ọba ń sọ ní Quran ọlọ́run ọba ní wakulu ẹ máa jẹ washrabu ẹ máa mú. حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ẹ máa jẹ ẹ máa mu títí tí òwú funfun tí ó fi hàn nínú òwú dúdú tá fi mọ̀ pé àlìfájàrí ti yọ ẹ dákun àsìkò Ọlọ́run ní ajẹun dì ó ní ajẹun títí tálìfájàrí ó fi yọ oúnjẹ Ọlọ́run ní a máa jẹ jàmá oúnjẹ sàárì aláàní ọjẹ sàárì ọlọ́ọ̀jẹ sàárì owó tó wà nù sàárì ò ní rí nígbà tó ọjẹ sàárì ele ààrì nínú suratul Baqara Quran two aya one eighty seven nínú ẹ̀sìn wa òwú dúdú àti funfun ọ dàrú mọ́ ọ̀kan náà àwọn sàábà lọ́wọ́ wọ́n ń po okò rẹ̀ ní adiyo ibn hatem ó wá fi òwú dúdú àti funfun ó fi sígbèrí níwọ̀n yọjú wò títí fi mọ́ ó rò pé òwú dúdú àti funfun ní ká mú papọ̀ sójú kan náà kọ̀mọ̀ pé ọlọ́run ni wá lọ lè bá nàbẹ̀wá Muhammad sallallahu anábì wá sọ fún un pé ah, ọlọ́run fi pòwe ni ìtumọ̀ ẹ̀ ni pé tí funfun ilẹ̀ tí má bọ̀ tó bá ti yọ nínú ilẹ̀ tó dúdú tẹ́lẹ̀ òun ọlọ́run bá ń rí fàásì àlìfájàrí nìyẹn ẹ̀ bí ìbá sọlá sọ́nà ni sàhábà yóò bá ti gbọ́ àyà yìí láti ń sọ fún yín pé àní sọ́nà àti kùránì jọ ń lọ papọ̀ ni kí ni jẹ́ fábẹ́ ayé hadithin bá dá oyo mìíràn ni ipe àdìsí wo lágbàgbọ́ bóyá bá wá gbàdìsí gbọ́ bóyá ní túmọ̀ tá a sọ yóò ṣe kílíà Kùránì àtàdíìsì ní lọ papọ̀ àdíìsì ni wọ́n máa túmọ̀ nǹkan lọ́n sọ ọlọ́mọdé kí wọ́n dàrú mọ́ ọlọ́wọ́ ọlọ́gbàrá ọlọ́wọ́ bá wa ọmọ ka Kùránì ọmọ fi àdíìsì tú lẹ́sìn ló fi pé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ànábì wa tó ń pàtàkì sàárì fún wa Ànábì ni tasaharu Ànábì ni ẹ máa jẹ sàárì fa inna fi sahuri baraka Ànábì ni albarika alkhairi kathiri oore tó pọ̀ ń bẹ́ẹ̀ bí kéèyàn máa jíjẹ sàárì muttafaqun alayhi imam al-bukhari imam muslim àwọn náà gbà wá afa dáadáa ni wọn kọlọ mọ sàbà ní kẹ gbogbo wọn alibarika oúnjẹ tá ń jẹ nínú sàárì yẹn àmọ́ yẹ ọlọ́run alibarika wà ní oúnjẹ yẹn alibarika ń bẹ nínú ìbáda tá a bá ṣe ń bẹ lásìkò yẹn alibarika ń bẹ nínú àdúrà tá a bá ṣe lásìkò yẹn tó lásìkò sàárì lásìkò gbígbà àdúrà tó ga jù òun náà lọ́lọ́run máa ń sọ̀kalẹ̀ sí sámà yìí ìyẹ̀lẹ́kùn ìjàlẹ́ àlè tẹ́nìkan ọmọ bíi ṣe sọ̀kalẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa bọ́ọ̀bá wa ń jíjẹ sàárì gbogbo àwọn bàràkáàtì yìí àwọn àlùbáríkà yìí bó ló ti rí i kọ́dà bó so omi lọ́ba mu bó ṣe nǹkan kékeré lọ́ba jẹ bó ṣe tíì lọ́ba mu sájẹ sàárì láníyàn kò ń jẹ sàárì gbogbo àlùbáríkà yìí wọ́n náà rí nínú àwọn àmàlù Ramadan nínú àwọn iṣẹ́ rí tá a gbọ́dọ̀ máa ṣe nínú Ramadan tí ládàá ó fi pọ̀ tá a fi súnmọ́ lọ́wọ́ bá gan qira'atul Qur'an al-Karim kẹ́ni kọ̀ọ̀kan wa kálí quran pẹ̀lú èdè tí wọ́n fi sọ gbogbo àwọn tá a bá ma kùránì kà nínú àwa mùsùlùmí nǹkan bọ́ fún wa ó dìjọ́ àlè kìámà kẹlómi ọ̀tọ́ mọ̀ pé nǹkan ń bọ́ fún ló lè wọlé kí ó kọ́ ọmọ kùránì kà dáadáa sórí kùránì tó fẹ́ máa kà ní ramadan ó yàtọ̀ sí ìtọ́ ń kà before ramadan ọlọ́run ọba fúnra ara rẹ̀ ó sọ kùránì kalẹ̀ nínú oṣù yìí ọlọ́run ọba ní ṣáàrú ramadan alladhi unzila fihi quran ọlọ́run ọba ní nínú oṣù ramadan la sọ kùránì kalẹ̀ suratul baqara kùránì 2 ayah 185 ìbẹ̀rẹ̀ lọ́wọ́n ti fi ń jí orí wa pé nínú òru Lailatul Qadri lásọ Qur'ani kalẹ̀ nínú Ramadan anabi wa Muhammad sallam anabi wa ń ròyìn Qur'ani fún wa anabi ni man qara harfan min kitabillah ẹni bá ka arafi kan lẹ́tà kan nínú tíra ọlọ́run al-Qur'an falahu hasana àáfún ládàá kan wal hasanatu bi ashri amthaliha àá wàá sọ ládàá ẹ̀yọ̀ kan yẹ di mẹ́wàá fún bọ́ọ̀bá ní bismillahir rahmanir rahim arafi nineteen lọ́wọ́ àmbẹ̀ one hundred and ninety ládàá lọ́wọ́ gbà lérí bisimilahi rahman rahim tọ́ba wọn ka péjì kan ọ̀ka ojú ewé kan àbí méjì wo bó ṣe súnmọ́ lọ́wọ́ bá tó nínú àwọn sẹ́ẹ̀rì tá a máa ń ṣẹ̀wò náà ní káka kùránì kọ́pọ̀ gbogbo wa ká máa kà á lọ́sàn ká máa kà á lóru ṣẹ́wárí kùránì tọ́lọ́wọ́n bá gbà òun náà ní kùránì tá a kà pẹ̀lẹ́pẹ̀lẹ́ tá ń ronú sí tá ń kà pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ara àti kọ̀ọ̀kan jáde sẹ́ẹ̀rì kùránì yẹ̀sìn

àti mùsùlùmí aka kùránì pé mama máa kún mama pé dáadáa suratul muzammil quran seventy three aya ẹlẹ́kẹrin lọ́wọ́ lọ́lẹ́ kábẹ́ èyí tí ń fi parí ẹ̀ min a'mali ramadan nínú àwọn ṣe olóore tá ṣe ní ramadan òun náà ni tafsiru sa'imin òun náà ni ká mú owó tọ́jẹ́ pé ọlọ́run bá fún wa tá a rí nínú owó ogun wa káwá fi ránjẹ káwá fi sí àwọn aláwẹ̀ lẹ́nu eléyìí sunnatun mahjura sunna tá a ti fẹ́ pàtì nílẹ̀ yorùbá ni àwọn bàbá wa ń jọ nkọlọ́mbà kẹwọn gbogbo àwọn ìyá wa ń jọ nkọlọ́mbà kẹwọn ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n máa ń ṣe ń tawí wọ́n máa ń gbóúnjẹ fúnra wọn tí sinú bá ti fẹ́ tó táwọn yóò fi sínú ọ̀pọ̀lọpọ̀ wa lé ní àyàsí má oore ńlá sí ń bọ́ fún wa oore tó pọ̀ ni anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni máa ń fa tọrọ sọ ìmà ẹni tó bá ṣe aláwẹ̀ lẹ́nu tọ̀ọ̀rà ń jẹ fáláwẹ̀ ó fún aláwẹ̀ ní tí fi sínú káàna lahu mẹ́sìlú ajiri anabi ni dèdè ládàá táláwẹ̀ wọn gbà níwọ̀n náà gbà gẹ́rẹ́ annahu la ya mi ní ajẹ́rẹ́ sọ ìmìṣẹ́ ládàá ẹni tó jẹun tá a ṣe lẹ́nu ládàá tí ò ní dínkù òwò sì gba dèdè ládàá tí ó gbà wọ́n fi kún àwẹ̀ tiẹ̀ ọwọ́ fúnyàn ní oúnjẹ wọ́n wá fún ọ ní dèdè ládàá táláwẹ̀ ẹ̀hán gbà ọmọ kú eré ọwọ́ ajé èèyàn ọgọ́rùn-ún ló fún lóúnjẹ owó tó ti wà ńlẹ̀ fún ọlọ́dọ̀ ọlọ́run tó lọ lè bá gbogbo àwa tá a jẹ́ olówó àsìkò tá a máa ń fi owó ṣe rí rẹ̀ ni àwa la ní ọmọ sòkún àni ọmọ dáná òkú àni káwọn èèyàn máa jẹ àwákà sì sọ bẹ́ẹ̀ ẹ̀sìn lọ́sọ bẹ́ẹ̀ àwọn iná téèyàn máa ń dá téèyàn máa fi ń ṣe rírì téèyàn máa ń gbaládá lọ́dọ̀ ọlọ́run náà ni kò sí aláwẹ̀ lẹ́nu pé àwọn fámìlì ẹ ẹjọ sínú àwọn ọ̀rẹ́ rẹ ẹjọ sínú gbóúnjẹ lọ mọ́ṣáláṣí fáwọn èèyàn ní sínú ń bẹ̀ tàbá wá sí kọ́lọ́mọ́sá ìgbàlẹ́sìn fún wa assalamu alaikum warahmatullahi wabarakatuh